وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد لم نزل مع الأصل الرابع من أصول أهل السنة أو أصول اعتقاد أهل السنة والجماعة وهو الإيمان بنصوص الوعد والوعيد قال المصنف حفظه الله فأهل السنة والجماعة لا يجدون العذاب لكل من توجه إليه الوعي في غير ما يشعر الكفر فقد يغفر الله بما له بما فعله من طاعات أو شفاعات أو توبة أو مصائب وأمراض مكفرة قال الله سبحانه وتعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقلقوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وآله وسلم بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخاف فشكر الله له فغفر له الحديث في رواه البخاري وقل الله وعلم الله بين الصواب كان يقول محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run tí àdúgbò fún ọlọ́run tí ó fi islam ṣàánú wa ọ̀fọ̀láfíà ṣàánú wa oníkàmà ẹ̀kọ́ òṣàánú wa ọlọ́run bá ilá bẹ̀rẹ̀ mo tí ó yíwa fún ìlú ọ̀nà ìrọ̀rùn ìgbà náírà àwọn ẹ̀yà ńlá ìsìn àdìsọ́kà mùsùlùmí lágbára ìdíbàmù lára rẹ̀ àpọ̀kànlẹ̀ Wọ́n àti ìbánidọ́gbọ́n, ẹ̀ẹ̀bá ń dọ́gbọ́n, ìṣẹ́jú ìṣẹ́ tó bá sí lẹ́bùn kan gbogbo tó ń pamọ́ àwọn pàdà. Ilé ìlú tọ́ ọ̀rẹ́. Ìlọ́gbọ́n láìṣẹ́ pé wọ́n a máa tọ́ wọ́n bá ti bá wọn fẹ́ pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n tó wá dé bí kápá bá ti ní wọ́n sàn kúrò. Àwọn ìwọ́n mi لا أطلق على من عند رسول الله حتى ينفذ من عند رسول الله الله كريم ìṣẹ́ ọlọ́run ló ti ẹgbẹ́ta náà lọ́gbọ́n ilé láti ẹ̀rẹ́ sábà ẹ̀yọ́ fi jẹ́ mẹ́ta àjò nínú ẹ̀rí ẹ̀lẹ́nu àwọn ènìyàn jẹ́ ọ̀pẹ̀ ẹ̀rí ẹgbẹ́ ẹ̀rẹ́ ìpọ̀lọpọ̀ yìí ẹgbẹ́ ẹ̀yọ́ sùn ní bẹ́ẹ̀ bá ń tẹ́lẹ̀ bá ń bẹ̀ láàrin wọn bí ó bá rí àwọn ọmọ ìyá rẹ̀ nínú iṣẹ́ gbogbo wọn ṣe gbogbo ẹ̀yọ́ hàn ẹ̀rí ẹ̀jọ́ ẹbí ẹ̀jọ́ ṣe gbọ́dọ̀ ẹ̀jọ́ ṣe tó bá ráwọn ọmọ ìyá rẹ̀ tó bá yìí kò ní ọjọ́ ìjà lórí ìgbà yọ àpàdà sí ìṣọ̀ tẹ́lẹ̀ ọlọ́mọṣọ́ ní ìlànà ìdílé ṣùgbọ́n tó ti dá ní ẹ̀ lọ́wọ́ àgbéyàn àtàjùsọ́kà yóò máa tẹ́ ẹ bá ń sàtìsí gbà ní ìlú tẹ́ ẹ bá ń sàtìsí ìgbà ní wọ́n dájú ẹ̀bá máa ọlọ́run gbọ́dà tó ṣe ìrìn ìṣèlú ẹ̀ ọ̀nà tó ní èdè ká tẹ̀rẹ̀ àti sókè tó lára ní àmà tẹ̀rẹ̀ wà ní ọkàn lọ́nà òmìnira mọ́ ẹwà lè fi àwọ̀ lórí ẹ̀ láti fi ọ̀sẹ̀ mẹ́rin ó dájú ìgbàgbọ́ ní kó pé àjọmọ̀ bẹ̀rù àjọmọ̀ kájí bẹ̀rù méjèèjì yìí lè bá wọn jẹ́ ìgbẹ́ dáhùn mẹ́rin ìjẹ́ àtẹ́gbọ̀n pa ọlọ́mọdé àwọn náà ọlọ́mọdé àjẹ́ àwọn ìjẹ́ náà ìjẹ́ náà làwọ́ táwọn èèyàn sí ìwọ́ láti gbé sí rẹ̀ lórí ìjókòó wọn láti jókòó yìí ìlú bẹ̀rẹ̀ jẹ́ pé ẹ̀yà rìn ní o láì lórí ìlú kankan orí ibi tí wọ́n ẹlòmí ìdílé ló gbé ìyàwó sí láàárọ̀ yìí wà ní dàbá tí wọ́n kọ́ ọlọ́pọ̀lọ́ fún wọn ìgbàlẹ̀ wà ìwà lẹ́yà ọlọ́pọ̀ ṣe bẹ̀rẹ̀ wọn. bá a ti wọ́n wù yìí ìdí máa ẹ̀ dàrú òní ti sẹ́yìn fún ọlọ́run máa ta ẹ̀rọ iná àtàlùjẹ́ náà ẹ̀rọ yìí jẹ́ gbọ́ ọ̀rọ̀ náà ó sì bẹ̀ kájà máa lọ bá ti dẹ́gbẹ́ àtàlùjẹ́ náà ibi tí a ti tó àtàlùjẹ́ náà ìkẹ́ ọlọ́run ìjà yóò máa rántí tọ́wọ́ ń tẹ́lọ̀ gan yóò kò lójú láti túbọ̀ wọ lórí ẹ̀jẹ̀ lórí bàbá àṣẹ ọlọ́run ìfẹ̀yìn ìkẹ́ ọlọ́run ìfẹ̀yìn àbẹ́ ìnàbá ìfẹ̀yìn wọ́n ti wá ń gbọ́ wọn lé nínú àdúgbò ọ̀sẹ̀ ẹ̀kọ́ rẹ̀ kí lẹ́sìn fi ká wọ́n láwọn ìkọ́lẹ̀ wò ní àánú wa ìgbà fẹ́ kà láàrin kí ẹ bá pé iná yìí ìbọ́nà wò ní àwọn ìjọ ó dà ẹni tẹ́sẹ̀ rẹ̀ ní wọ́n ti ọlọ́dún pẹ̀lú sáà ẹni tó rọ̀ yẹn ń wọn àwọn ọkọ̀ láti gba ilé náà torí kó ṣe wà ní ìsìn ó lè dà ọ̀pọ̀ mẹ́fà wọ́n lẹ́yìn tí ó mọ̀ ìjọba lórí alẹ́ ìjọba tó mẹ́rin torí kò sí tó kàn lẹ́yìn ìmọ̀nà وما بعد الحق إلا وما بعد الحق إلا فضله الله هذه هو الإيمان طبعا هو الوحيد الإيمان الله عنه أنت أرى إليها أنه إن ما العذر إيمان وقلت له إلى أمره ọlọ́run jẹ́ ìdíje ní gbogbo ara ń bẹ lórí àmà ìtókà èyí tó wà lórí ẹ̀dá àwọn ọmọ ti fún àwọn ti dáadáa máa jẹ́ fẹ́rẹ̀ gbé ìgbìnà ìrànwọ́ ẹ̀rọ tó wà níbẹ̀ ilé ẹ̀kọ́ wọn ní ìlú ọgbà àárẹ̀ lọ nítorí àlàyé tó ń sọ ọ́ ní ìwọ́n tí wọ́n kọjú sí ìyọ̀mọ̀ náà ni wọ́n wọ́n ní wọ́n kọjú sí ọmọ àlùjẹ́fẹ̀ ni wọ́n kú sí àmà tó bá tán lórí ilé ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ìfọ́nkà أفعل لا يجدون العذاب لكل من توجه إليه تبقى في الرجل من قتل مؤمنا متعمدا ẹni tí ọba ó máa bọ̀ pa mùsùlùmí kan ó máa bọ̀ yóò wọ náà gbé mi. Ìjọba ìwọlé tó pa ẹ̀sẹ̀ ààrẹ ó sọ pé pé ọ̀wọ́ ni. Ọlọ́run padà kọ́ mẹ́sì tí ó wà ní Amẹ́ríkì bí ìdílé tó yẹ kó lọ pa mùsùlùmí rà tó lọ pa mùsùlùmí Súríà tó lọ pa mùsùlùmí Palestine tó lọ pa mùsùlùmí rẹ̀ ó sì máa mọ̀ pa wá ní kébí tó mọ̀ mọ̀ wọn lọ tún bá kọ́ èyí wọ́n ní gbọ́dọ̀ sọ ẹ̀rọ ti ẹ̀ èyí tó lé lọ́nà wọ́n tó bá bá ẹ̀ ní ìdí òtún bá bẹ́ ẹ̀ á ìdí ọlọ́sàn lágbára ẹ̀rọ bí wọ́n ń jìnà mo sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn àwọn ènìyàn ní ìjọba ń ṣe bá ń jìnà láti ṣe ìdíjọba ẹ̀rọ ní ìdí máa máa yìí nígbà tó náà wá rí aláìsí káyé lójú pápá olùpapọ̀ ìdè ẹni tí jẹ ìbájú tí wọ́n rí nígbà àkókò kúrú tẹ́lẹ̀ kókò kúrú ọlọ́wọ́ bá ṣe ọwọ́ ẹni lọ́kùnrin lọ sẹ́ni láti jọ sí tí sẹ́ni mọ́ gbọ́rọ̀ rẹ̀ bá ìgbó máa ń rò pé ìbájú pé mo jábà ìlú mo wá fún ilé fún pé jẹjẹ ó gbọdọ̀ san àdíṣẹ́ náà owó ọ̀pọ̀ pé ẹni tó bá wá fún rẹ̀ ìgbà tó náà wáyáwó tó tí ò lè lára láti bẹ̀rẹ̀ nígbà ẹ̀pẹ́ orílẹ̀ èdè nígbà tí ẹlẹ́tìpọ̀tì wọn ní church rẹ̀ òun ti dùn wá kọ́ ọ ní kò sí ẹ̀rí ìlera ń bẹ̀rẹ̀ rárá ọmọ tó ìgbà tó ló dùn ó yà á síbẹ̀ tó bá bẹ̀rẹ̀ fún mi ó ti wá bẹ̀rẹ̀ ẹgbẹ́ fáńsì tó parí rẹ̀ ó ti lòdì twenty years níbẹ̀ kò mọ̀ pé ìtumọ̀ ìgbà tó bá fún yàn lórí ìgbà ìbàdàn ẹgbẹ́ ìgbà yàtọ̀ sí òfin ọdún ìjọba ẹ̀yìn lọ́rẹ́ tó kì í fẹ́ jẹ́ gbogbo rẹ̀ ló ti jẹ́ ẹ̀rẹ̀ ó bá bá ní ìjọba ìjájú gbà ló èyí ẹni tí ọ̀gá lówó ta bá mú lé òní ẹni tí ìlú àgbàlagbà ní àwùjọ máa bí káwọn àmì ìjọba ọ̀kan bẹ tó ṣe ní ọmọ ẹni kú ọlọ́run ní pa ọ̀sán láì kẹ́ni kò gbọ́ ọ̀nà yóò lòrò ìlú kọ́ ọlọ́run ní mọ̀ pẹ̀lú àdáwọ̀ tẹ̀lé ìyẹn ilé ìgbé ìgbòho nígbà tí wọ́n wọ̀ fún wọn àrẹ́bìnrin àṣírí ìgbàlẹ̀ àgbàlagbà tí ló ṣe gẹ́rẹ̀ ló ṣe ìgbà wọ́n á lọ́pàá lọ́pàá ṣùgbọ́n wọn ní ilé kó tó làwọn tó ń àbí títí ń bọ̀ wọn sí tó ní àwọn tó bá bẹ̀ kí fẹ́ rí nígbà tó ti fi lọ́mọ nẹ́fẹ̀. òun ti pé ẹni tí bá ń ṣe àwọn àgbẹ̀rù náà wọ́n àgbọ̀dọ̀ pé ibi tí wọ́n lọ́mọ ti wọ̀. لا يجبون العذاب لكل من توجه إليه الوعيد. أيام في كريوكا من غير كل في كما قد يوسف كثير فقد يؤمن الله له الله تعالى سبحانه يوم pẹ̀lú àwọn nǹkan tí bí yóò ṣe nínú dáadáa kan ló ti ṣe rí àti ìṣe lọ́wọ́ ẹnu pé ilé pé dáadáa kan tó mójú tó lọ́wọ́ ṣe padà gba yóò gbàgbọ́ rẹ̀ yóò máa mójú kò gbogbo àwọn tí wọ́n rọ̀ fọ́lọ́ mi tó yẹ kò yìí bẹ́ẹ̀ nítorí rẹ̀ lójú tó ń kéré sí lára lápòpọ̀ ibi ẹ̀jẹ̀ mi ló pọ̀ yìí dáadáa wà ń pọ̀ bí ẹni tó ń kéré pẹ̀lú pípọ̀ tó bá ti rà bẹ́ẹ̀ ti wéra ṣèbí dáadáa ní ẹ̀kọ́ wọn kó lọ kí ẹ nínú àgbẹ̀nà yòóyí nílẹ̀ tó yẹ ọ̀rọ̀ àbúkà òjò kúrò ní kúrò ààrẹ inú ọ̀nà òṣèlú bó ń lọ lọ́dẹ̀ lókòrò lọ́wọ́ ọ̀hún tó wọn ọ̀hún òkú wọ́n ń rẹ̀ sí ọ̀rọ̀ tó wọ́n sí ọ̀rọ̀ ní ní ìlú àwọn ìjàmbá ìwọ náà wọ́n dáadáa rẹ̀ sí àìdá ewu lóru pé yóò jù àwọn tí wọ́n ti وهو يريد من الحسنات يريد من السيئات لما كنا هو مسكين على عبادته هو الذي مهوش èyí tí ó wò tó ti fi ṣẹ̀ṣẹ̀ ó wò tó fi ṣe dáadáa bóyá oorun láwọn ọmọ plége ẹgbẹ́ ọkọ̀ ọjọ́ kéde lórí ìgbà gbogbo tí ó ti tọ́lọ̀ tó wù tó tọ́ka bí ó lọ́wọ́ ṣe pa wọ́n Just like you know, you know, the people who are doing one who does my own 24 hours, who gives hours, who will his team, who will zero, who will be fired, you know, who will be three jail, wherever there is one hour. Where? Tí wọ́n kọ́ sí gbogbo ẹ̀, èyí tí wọ́n tó wà ní ààrẹ tó kí wọ́n rẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́, tàwa máa kàá. wà ṣubú nìkan ẹ̀lẹ́jọ́ kó lè ọlọ́wọ́ bá wọn ilé sí ṣubú ẹ̀yọ tí ó sáré àwọn fifteen to twenty minutes zuri àtẹ̀jọ́ tí ó sáré àwọn ẹ̀jẹ̀ bóyá ten to fifteen minutes ọlọ́ ẹ̀jẹ̀ ó tó jẹ́ ẹ̀jẹ̀ láti rẹ̀ áṣì ìgbòho ẹ̀jẹ̀ ní ẹ̀yà ten minutes mẹ́tírì bóyá ten minutes to fifteen minutes iṣẹ́ òun náà tó tó àwọn. والانبياء تريد سبحانه ولا تكون فيه حول وإنه فيه صدقة إنه فيه ولا ربي ولا المعبود يسير سبحانه سبحانه الله لا إله إلا الله أي هو لا يوجد القوى ويقول بالذنب والجهل بدينه والسرير أي من يجيني كثير ورحمه dá sí nǹkan tó dára ní kí ní bíkà ìlówó ṣùgbọ́n káà kọ́mọ gba wọn ọlọ́run ọlọ́run ilé ìkùnkùn yóò tó wà gbà wọ́n mọ̀ sí ibi tó rẹ̀ yìí. àwọn òṣèré ọ̀kan jẹ́ nínú ìfọ̀nkú ẹ̀ gba òun wà nínú báńkì rẹ̀. nínú tọ́wọ́ mo fún وبعدين البرامج هو الأذكار هو التسبيح هو التحميد هو التحليل هو القرآن هو كتاب سبينا هو وهم يرى هو كل قول يوم التابعين هو عميد على التطبيق هو عميد التطبيق التي لا تصدق من يقول تنظر بيقولي الطعام من لا أتمنى bí ò sí rẹ̀ tẹ̀sẹ̀ fúnlẹ̀ wọ́n ní kí ló di kí àdúrà àdúrà àwọn sọ̀rọ̀ ìgbà lórí ìfẹ́ àwọn ìgbà ó ti e foi oní kí wọ́n ti lára sókè sí o Ilé ìgbóyà wọ́n ti kí ayọ́ ayọ́ owó tí ó bá ń kó ìgbà yóò tẹ̀ ọ́ lójú ìlú àgbègbè ilé ìjẹun fẹ́ orí kúlẹ̀ mọ́ wa. so ẹni tó bá ń tà wọ́n dáadáa bọ́ yóò mọ̀ sí ra wọn ṣùgbọ́n ìpìlẹ̀ tó ti mú òye pé kó fún ìyá àgbègbè rẹ̀ lọ́wọ́ yóò tọ́ sí ó tọ́ ọ lọ́wọ́. ó ní ọ̀rọ̀ tó dáadáa lábùkù rẹ̀ lẹ́yìn kan tó yẹ nígbà tó ń sọ nínú wọ́n kọ́lọ̀ bẹ́ẹ̀ wọ́n wọ́n ìyá tó tẹ̀ tó tẹ̀ àwọn ẹni ya ọjọ́ kan tó jókòó lẹ́yìn rárá ah! tó máa rìn lọ lẹ́yìn ìjọ ọmọ ìjẹ lóṣù nígbà fún wọ́n tó wọ́n wíjẹ́ ìgbà wọ́n kàn ló é àwọn dáadáa tó ti kọ́ ní ẹni wọn wá sí ìpínlẹ̀ É wọn tó lè jí lórí fún wọn ní mọ̀ ẹni tó kó tó ní mọ̀ bá wà fẹ́lẹ́ ní gbọ́dọ̀ bá wọn ní É ẹni kan lẹ́yìn tó ń every month five thousand six thousand É ẹni tó

ẹnu ní ìlú ilé náà gbogbo ní ṣàmáà àwọn èèyàn dáadáa tó ń ṣe dáadáa fún yàtọ̀ tó mọ àwọn náà kú náà bá bẹ lọ pápápá ṣáájú rẹ̀ ọlọ́run ti tó wà lẹ́sẹ̀ yá wọn. ìwọ gbọ́dọ̀ wá ọmọ náà wà lọ́wọ́ àti àti ọmọ tó mọ̀ pẹ̀lú ọkùnrin tí èsì wọn kú bẹ̀rẹ̀ ọmọ àti wọn. gbogbo àwọn ọ̀fẹ́ tí wọ́n kú lọ́nà lọ́nà ọ̀pàdé nígbò bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀rù tí wọ́n àjọ́wọ́jọ́ ìgbòkè tí mo yẹ sí agbóhùn ní gbogbo ìgbà àtọrọ ẹ̀ pé wọ́n máa jẹ́rẹ̀ lọ́wọ́ yìí kò sí gbà àdáwọ̀ ẹ̀rù ní àdáwọ̀ látara ọmọ àdáwọ̀ látara ìgbésà ìrẹ́ra àdáwọ̀ látara ẹ̀ka rẹ̀ bóyá ìsà àbí ìdújọ wọ́n jẹ́ ṣùgbọ́n ó bá ẹ̀rù ń bá ilé nítorí tó tọ́ta ọlọ́run nítorí wọ́n bá ìjẹ́ṣẹ̀ ìfọwọ́n ẹlòmí ara ọmọ ẹ̀ lọ́wọ́ tó kó ti nàbà ẹ̀rọ ayé ọmọ ẹgbẹ́ ẹ̀ dáadáa níta gbogbo yóò máa fi ṣe gbé ìdájá lókè ṣùgbọ́n tó ọwọ́ ọmọ ilé ìlú ẹ̀ mọ́ gbà jẹ́ ọ̀rọ̀ mọ̀ sáà tí ó máa ní ìlú abẹ́rù mi àmọ̀wọ́ bí ọ̀gá sí ọ̀ ẹnu ní àìsàn kan láti fi mú ìbò ìlú tó ṣe láìsàn máa ń bá ẹ̀gbọ́n ẹgbẹ́ mùsùlùmí ẹ̀ẹ́dì kọ́kọ́ mọ́ òun pé ó yá ìjọba Ecco come il profughi, sei noi, e la nostra legge, vuole questa prova, e che promuovi la tassa, promuovi la promessa di cui io farò questi abrufoni, a seguire ansia, sia che a seguire il todo il mondo di cui io si vuole. Allora, un po' su Zoom, ọ̀rọ̀lẹ̀ àjẹ́bì sọ fáwọn aráyé àwọn tí wọ́n ti ṣàìdá ó ti ṣe tí ọ̀dá ọ̀pọ̀lọpọ̀ àjẹ́bí ilẹ̀ tó sọ̀rọ̀ kan àyà tó fi dáadáa kọ́dá tó fi lọ sí ọjọ́ ìlànà pé wọ́n pé ẹmẹ́jà kan kúrò níbi ìpẹ́ ọlọ́ torí pé olúwa wà wá bí wọ́n fi ọ̀rọ̀ òun lọ́wọ́ ẹ̀yẹ fún wa wá ní fojú ogun ẹ̀sùn tọ́wọ́ ti tó pọ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ìforíjì wọ́n sọ pé ọlọ́run fẹ́ sọ ìdánwò owó ẹ̀yọ̀ fún ọ̀nà ṣẹ́yìn ọba aláwọ̀ ilé ẹ̀ṣẹ̀ ìbò níbi ẹlẹ́bìnrin jọ kó lè bá ẹ̀ṣẹ̀ ní dáadáa iṣẹ́ kìí ṣe kí ìyọ̀rọ̀ náà ní àwọn ọ̀dọ̀ là ń sọ ọba ní ní dáadáa kọ́ lọ́mọ ní orí ti rẹ̀ kìí ṣe pé àwọn ọjọ́ yá ní náà kọ̀ àti ìdìbò kọ̀ kọ́ ilé òkú wọn náà kọ̀ sí ha wọ́n mú ọgbọ́n rẹ̀ bá kìí oníbẹ̀ẹ́yẹ́mọ́ ọdún yẹnṣí bí sọ ilé ọkùnrin kan ní ọdún ọ̀nà ìjọba ìrìn lọ wọ́jẹ́dà ọgbọ́n ṣọ́ọ̀kìn ṣọ́ọ̀kìn níta ọwọ́ ní ẹ̀gún ẹ̀gún awọ́ ẹ̀gún ìkàbúrú fún ẹ̀lẹ́gbẹ̀ fàtàkàrà fàtàkàrà ló bá mú kó gbogbo ikú láàárín ọ̀nà táwọn ìròyìn tó bá sọ ní táwọn wọ́n yóò fún mẹ́rin فشكر الله له ọlọ́pàá tó pẹ́ pé a ah, wọ ẹrú ìyára ní ọgọ́ta rẹ̀ ó bẹ̀rẹ̀ ló ti lẹ́nu ló ti wù mí. kí ẹ máa lọ kórè fún ọ̀gbẹ̀ rẹ̀ ti wù mí ìjọ rẹ̀. Ẹ̀rí ń gbà wọ́n ń tàwọn àbá rẹ̀ ń ta sí. Ah, wọ́n tó wọ́n mọ́ ló ń ta àwọn ọmọ mọ́tò tó wá ní kó wọ́n tàbí àìsí rẹ̀ ń mú òwò ìtìjú ìrìn. Bẹ́ẹ̀ ni wọ́n tó kẹ̀lé mo ṣe lọ lọ́wọ́ ṣe gbogbo ẹ̀rọ wọn ní tí wọ́n kà sí lẹ́yìn tó ń nígbà tí wọ́n padà lẹ́yìn tó wọ́n lọ fún wọn sọ lẹ́yìn. ọlọ́run tó ṣe lọ gbogbo ẹ̀sẹ̀ tó ti gbé ayé rẹ̀ ti ti ṣe ń fi ìgbà tó ti kò ní jẹun. tó ti wọ́n ní ìgbà yẹn pé kò tó ń wò ní àìkú dáadáa. à lọ́fẹ́ mi ti gbogbo lọ́fẹ́ mi tó bẹ̀rẹ̀ tó bá lọ́fẹ́ mi kí o kí ìmọ̀ bẹ́ẹ̀ pè níṣẹ́ dáadáa àbí èyí kí o tó pọ̀ ní oúnjẹ ìlú èyí tó tó pọ̀ ní oúnjẹ ìlú èyí tó tó ẹ ní inú yẹn tó tó ìwájú ọlọ́run ṣọṣẹ́ kí ara ìwọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run wá sí pẹ̀lú ilé iṣẹ́ ìgbẹ́rù ìfọ̀nbọ́sàn ọlọ́run ìfòrí torí nílà gbogbo àwọn ọmọ burúkú yẹn èyí èyí ṣe gbogbo aburú bẹ̀rẹ̀ tó ṣe ẹ̀sìn ìlú alábí ọmọ ìlú àwọn tí ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ ni ojú ẹ̀ ṣùgbọ́n wọ́n pè é ọmọ náà kó lọ́wọ́ ẹ̀ kó ọmọ ṣe bẹ̀rẹ̀ bí alákàtà àṣẹdá àti àṣẹdá ọlọ́run ti borí ní ẹ̀dá náà ìkẹ́ ló mú ọlọ́dà kò ìdìbò mọ́ wa ọlọ́run kẹ́ ọ kó tó aṣọ نصح بشير وعيد والسلام عليكم ورحمة الله وبركاته